وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم كما أوصي نفسي بتقوى الله سبحانه وتعالى بالسر والعلن كما ينبغي أن نتقي الله سبحانه وتعالى كما ورد في ذلك وردت في ذلك آيات كثيرة في القرآن وكما حث النبي صلى الله عليه وسلم على تقوى الله سبحانه وتعالى في أحاديثه الصحيحة واعلموا عباد الله علما جازما لأن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن الله سبحانه وتعالى خلقنا لعبادته وجزاء عبادة الله سبحانه وتعالى كما ينبغي هو الجنة ولذلك يجب على كل مسلم ومسلمة أن يحرصوا على دخول الجنة وقد بين النبي صلى الله عليه وسلم كل شيء كل شيء يقربنا إلى الجنة كما حذرنا صلى الله عليه وسلم من كل شيء يقربنا إلى إلى النار ومن ذلك ما ورد من حديثه الذي رواه الترمذي وقال حديث حسن صحيح وصححه في الألباني رحمه الله وهو حديث معاذ بن جبل رضي الله عنه ومعاذ بن جبل من فقهاء الصحابة رضوان الله عليهم وهو الذي أرسل بعثه النبي صلى الله عليه وسلم إلى اليمن ليكون مفتيا وحاكما ومعلما ومرشدا بعثه الله بعثه النبي صلى الله عليه وسلم إلى اليمن لفقهه وعلمه وهذا الحديث من حديث هذا الصحابي الجليل رضي الله عنه قال معاذ بن جبل قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار فقال النبي صلى الله عليه وسلم لقد سألت عن عظيم وإنه ليسير لمن يسره الله عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير قلت بلى يا رسول الله ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل في جوف الليل ثم تلا تتجافى جنوبهم عن المضاجع ثم قال ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه قلت بلى يا رسول الله قال رأس الأمر الإسلام وعمود وعموده الصلاة وذروة وذروة كلامه الجهاد ثم قال ألا أخبرك بملاك ذلك كله قلت بلى يا رسول الله فأخذ بلسانه وقال كف عليك هذا قلت يا, يا نبي الله وإنا لمؤخذون بما نتكلم به فقال ثقلتك أمك وهل يكف الناس في النار على وجوههم أو على منابرهم إلا حصائد ألسنتهم وهذا حديث عن النبي صلى الله عليه وسلم لخص لنا النبي صلى الله عليه وسلم ما يدخلنا الجنة من الأعمال كما بين أن نقيضه أي كما يفهم من هذا الحديث أن نقيض هذه الأمور كلها مما يدخل العبد آه، في النار يوم القيامة واعلموا عباد الله أن الصحابة رضوان الله عليهم كانوا حريصين على ما ينفعهم كما أمر النبي صلى الله عليه وسلم في حديثه احرص على ما ينفعك ولذلك نجد الصحابة رضوان الله عليهم دائما يسألون النبي صلى الله عليه وسلم عما ينفعهم سواء آه، وخاصة في أمور أخراهم يعني في أمور آه، يوم القيامة يسألون النبي صلى الله عليه وسلم عن أمور تتعلق بيوم بدخول الجنة وبيوم القيامة كما نجد منهم أيضا يسألون النبي صلى الله عليه وسلم عن الشر وسؤال وسؤاله عن الشر ليس يقع في الشر لكن مخافة آه، أن يقع في الشر مثل معاذ بن جبل مثل آه، حذيفة بن اليمان رضي الله عنه الذي قال بأنه بأن الناس كانوا يسألون النبي صلى الله عليه وسلم عن الخير وقال وكنت أسأله عن الشر مخافة أن يدركني وهذا حال الصحابة رضوان الله عليهم يحرصون دائما على ما خلقوا من عجله على على دين الله سبحانه وتعالى يسألون النبي صلى الله عليه وسلم ما لا ما لا يفهمون آه، من الأمور الدينية الدينية واعلموا عباد الله أن هذا السؤال سؤال عظيم لذلك قال له النبي صلى الله عليه وسلم لقد سألت عن عظيم لقد سألت عن عظيم لأن أمر الجنة أمر عظيم بل ليس ليس هناك أمر أعظم من أمر الجنة لذلك قال له النبي صلى الله عليه وسلم لقد سألت عن عظيم وإنه لا يسير لمن على من يسره الله عليه هذا أمر يسير لكن ليس يسير بملكنا إنما يعني يكون يسير آه، لمن يسره الله سبحانه وتعالى عليه لذلك نجد آه، بعضا من الناس يعملون بعمل عن الجنة يعملون الخير يفعلون ما أمرهم الله سبحانه وتعالى بذلك من دون أن يشعروا بأي تعب لماذا؟ لأن الله سبحانه وتعالى يسره عليهم وكذلك نجد في الجنب الآخر الذين لا يعملون إلا شر وهم يعني يتمتعون بفعل الشر يتمتعون آه، بارتكاب آه، المعاصي والذنوب لماذا؟ لأن الله سبحانه وتعالى لم ييسر عليهم يعني فعل الخير نسأل الله سبحانه وتعالى أن ييسر لنا فعل الخير وماذا قال له النبي صلى الله عليه وسلم إيه، ذكر له النبي صلى الله عليه وسلم أركان الإسلام وقال له النبي صلى الله عليه وسلم إيه، إيه، تعبد الله لا تشرك به شيئا وهذا أول شيء لابد أن تعبد الله سبحانه وتعالى ولا تشرك به شيئا ليس بأن تعبد الله في الليل في النهار وتشرك, وتشرك به ما لم ينزل عليه من سلطان في, النهار في الليل وهذا ليس مما يدخل العبد آه، الجنة وكذلك إقامة الصلاة قال النبي صلى الله عليه وسلم وتقيم الصلاة وتصوم رمضان وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ذكر النبي صلى الله عليه وسلم أربعة من أركان الإسلام وقال بعض أهل العلم لماذا لم يذكر الرسالة لم يذكر لم يذكر آه، الرسالة في هذه آه، الكلمات لماذا؟ لأنه الذي يأتي بهذه الأمور هو رسول هو رسول من الله سبحانه وتعالى ومن أقام ومن لم يشرك بالله ومن عبد الله ولم يشرك به شيئا ومن أقام الصلاة وآتى الزكاة وصام رمضان وحج البيت هذا يعني قد آمن برسول لأنه إن لم يؤمن برسول كيف عرف الصلاة وكيف عرف الصيام وكيف عرف حج وكيف عرف ما بقي من أركان الإسلام وهذا أمر مهم عباد الله لا بد أن نعتني ونهتم بأركان الإسلام وذلك لأن الله سبحانه وتعالى لم يخلقنا لشيء إلا لعبادته وليس لنا سبيل إلى عبادة الله سبحانه وتعالى إلا بالاعتماد آه، والتمسك بهذه الأركان وألا يعني ندع ندع للشيطان آه، الطريق إلى إفساد عبادتنا أرجو من الله عليه وسلم أترى الناس جمع النبي صلى الله عليه وسلم عليكم الله عليه وسلم عليكم ورياجة جتاره

ipé ká páyà Allah subhanahu wa ta'ala kábẹ̀rù ọlọ́wọ́ bá àríkì ọlá nípa apá àgbèsè kábẹ̀rù ẹ̀ bí ṣe máa pàwálàṣẹ ẹ̀bẹ̀rù ẹ̀ nínú àwọn àyà tó pọ̀ kábẹ̀rù rẹ̀ lọ́sàn kábẹ̀rù rẹ̀ lóru kábẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ kábẹ̀rù rẹ̀ ní gbangba kábẹ̀rù rẹ̀ ẹni gbogbo àsìkòta bá wù bá bára wa kábẹ̀rù ọlọ́wọ̀n bá àlekíọlá káwàrò lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́wọ̀n bá àlekíọlá yìí ẹ̀ túláàsì ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo túláàsì tó páyọ̀ ọlọ́wọ̀n bá àlekíọlá ẹ̀ jẹ́ àfáà ní ojú ọmọ kéwú bẹ̀rù ọlọ́wọ̀n bá àlekíọlá ó jẹ́ ọ̀gá ní ojú ọmọ tẹ́ bẹ̀rù ọlọ́wọ̀n bá àlekíọlá ó jẹ́ olùkọ́ ni jẹ́ bàbá ni àbójọ́mọ ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ bá àríkíọlá ó jẹ́ olórí ni àbójẹ́ ẹlẹ́mù bẹ̀rù ọlọ́wọ́ bá àríkíọlá torípọ́lọ́wọ́ bá àríkíọlá ta ní ká yìí ọba tí ó tó bẹ̀rù ni ọba tó ní kápá lórí ohun gbogbo ni ọba tó lágbára láti fìyà jẹ̀yàn nígbà tí bá kọ̀ tí bá tẹ̀lé ní tó pààyàn láti ṣe ẹ̀rù sí ìpé tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá torí ẹ̀ dá wa láyé òun náà ní ká wá jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà ní ká wá mú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá lọ́kàn ṣoṣo ká pa nǹkan kan papọ̀ máa ẹ̀wà rí ìjọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí kò sí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá tí máa ní sàyà lẹ́ta nígbàtí ẹ̀bá jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá tó tayọ pé nínú tó tayọ fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá òsàálẹ́ta kò fi sí máa rí jẹ́ndà tó bá ti jọ ọ̀gbẹ́dẹ̀ àríkìyàmà ẹni tó wá wá kọ̀ jálẹ̀ tí ó jọ́sìn fọ́lọ́un ẹni tí ó tẹ̀lé ìlànà tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi lọ́lẹ̀ tí ká fi jọ́sìn fóhun irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yìn òun náà ni ó lẹ́tọ̀ sí ìdàkejì àríjẹ́ndà tó bá ti jọ ọ̀gbẹ́dẹ̀ àríkìyàmà òun náà ni ìyá ọlọ́wọ́ bá àríkẹ́ òun náà ni iná ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kọ́lọ́mọ́sà sọ wa kó sọ wa kó nínú ìyá rẹ̀ ẹ̀yà òsìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹ̀wà rí ànẹ́bì sọ̀rọ̀láwà alayhi wa sallam gbogbo àwọn ọ̀nà tẹ́yìn ó gbà tẹ́yìn ó fi wà àlùjánnà anábì sallallahu alaihi wasallam òfin kan lẹ́ láláì máa sàlàyé rẹ̀ mú wa tíwájú tánàbí ò tó jáde láyé gbogbo ọ̀nà tánàbí bá mọ̀ pọ́nà dáadáa lélẹ́yìn tó ẹgbẹ́ bẹ̀lẹ́ ti rí àlùjánnà wọ̀ gbogbo ẹ̀lànàbí sallallahu alaihi wasallam gbogbo ẹ̀lànàbí sàlàyé fáwọn sàábé gbogbo ẹ̀ náà àwọn sàábà juwánu láì aléhìm gbogbo ẹ̀ náà làwọn náà kọkalẹ̀ bákanáà ìdàkejì ẹ̀ gbogbo ọ̀nà tẹ́yàn máa tọ́ tẹ́yàn ó fi níbi náà ọlọ́wọ́ bá àdébìlọ́lá àbí tẹ́yàn ó fi wá kàmù sínú náà tó bá dìjọ́ ọ̀gbẹ́dà kìíyàmà gbogbo àwọn ọ̀nà náà lànàbí sallallahu alaihi wasallam máa máa sọ wa lára ànábí a ti máa kìlọ fún wa ẹjìnà tẹ́lẹ̀ yìí ẹjìnà tẹ́lẹ̀ yìí ànábí a máa sàlàyé rẹ̀ fún wa àwọn àlàyé ànábí sallallahu alaihi wasallam pọ̀ lóríṣiríṣi

inú àwọn àlàyé tí a wọ́n tánàbí sallallahu alaihi wasallam tánàbí ma wá ṣe fún wa nípa ọjọ́ nípa àlìjánà àti nípa bóò lè àáṣẹ jìnà síná gédégé inú àwọn àlàyé yìí àlàyé mi ma ń bẹ tó jẹ́ pé yóò wáyé látara pé ìbéèrè táwọn tàbí sallallahu alaihi wasallam pé ìrẹ́ ànábì kíni nǹkan báyìí ìrẹ́ ànábì kíni túmọ̀ nǹkan báyìí ìrẹ́ ànábì ọ̀nà wọlá àgbàtà fi ṣe nǹkan báyìí a máa wáyé lọ́nà bẹ́ẹ̀ àwọn àlàyé mi a sì máa wáyé láìsí sallallahu alaihi wasallam yóò kàn wá sàlàyé rẹ̀ fáwọn sàábẹ̀ ànẹ́bì ní gbogbo ẹ̀ pátápátá òun náà ní bẹ̀lá kọ́ọ́lẹ̀ èyí tá wá sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun náà ni àlàyé ìbéèrè kan nínú àwọn sàábẹ̀ ànẹ́bì ridwanullahi alayhim tó jẹ́ pé àgbà ni ìkan nínú àwọn àgbà fuqaha'u sahaba nínú tí máa ẹ̀sìn yé wọn dáadáa nínú àwọn sàábí ànábì òun náà ni àfáàtà ń wí wá òun náà ni ẹni tí ànábì sallallahu alaihi wasallam gbé dìde lọ sí ìlú Yaman pẹ́ta ànábì gbé dìde kí ànábì Islam ànábì ní kó lọ jẹ́ ẹni tí ó máa dájọ́ fún wa ànábì ní kó lọ jẹ́ ẹni tí ó máa ṣe fátúwá fún wa ẹni tí ó máa tọ́ wọn sọ́nà tó tójú ọ̀nà tó tọ́ ànábì sallallahu alaihi wasallam ní gbé dìde bun jabal radiyallahu anhu òun náà ni àwọn abẹ́ ìlọ́wà nabi sallallahu alaihi wasallam ìbéèrè tó wábẹ̀ lọ́wà nabi sallallahu alaihi yìí kí ni ó fà tó fi béèrè yìí ìbéèrè yìí ń tọ́ka pé àwọn sàábẹ̀ ànábì wọn a máa sojú kòkòrò lórí tí ó ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tí wọ́n rí pé àǹfààní bẹ̀m̀bẹ̀ fáwọn ni kèèṣe bí táwọn èèyàn ń bá káàkì lónìí tó jẹ́ pé àwọn tí ó wúlò fẹ́lòmíì tí ó sàǹfààní fẹ́lòmíì òun náà ni ó béèrè tí ó kàn fi wé sí àsìkò ara rẹ̀ ẹ̀yìn àwọn nǹkan tí ó ní ìtumọ̀ àwọn nǹkan tó jẹ́ pé àwọn sàábẹ̀ anábìrì duwánu láì aléhìm àwọn tó sojú wọn tó jẹ́ pé wọn ò sì béèrè sallallahu alaihi wasallam Mu'adh bin Jabal kí ló wá sallallahu alaihi wasallam ó ní òun sọ pé èyí ànábì sallallahu alaihi wa sallam akhbirni bi amalin yudkhiluni al-jannata wa yub'iduni 'ani an-nar ìrẹ́ ànábì dákùn fún mi nírò fún mi ní làbárì nípa tẹ́ka tó jẹ́ pé yudkhiluni al-janna tó jẹ́ pé sẹ́hùn ni ó mọ́àlù ń tàbà jẹ́ ọjọ́ ọ̀gbẹ́jàrí kìíyàmà mọ́àlù ń tàbà sí ń ta torí ẹ̀ ta torí ẹ̀ wáyé kò máa bẹ̀rẹ̀ lọ́wà Ànábì sallallahu alaihi wasallam pé kí ni í ṣe kí ni lówó kí ni í ṣe kí ni lálàáfíà kí ni í ṣe kí ni kú sí ìbí ní kú kí ni í ṣe kí ni rí kaba ìláyé kí ni rí kan yòrò ayé kò bẹ̀rẹ̀ lọ́wà Ànábì sallallahu alaihi wasallam kí ni béèrè ó ń bèèrè lọ́wà Ànábì sallallahu alaihi wasallam ìpè fún mi nírò nípa àwọn nǹkan kan tó jẹ́ pé yóò mú mi wà àlùjánnà wàá dúró mẹ́ẹ̀ nítorí pé tẹ́yẹ bá ṣe ń sáré pé ó ṣe wà àlùjánnà ṣètọ́nì náà ó máa sáré sí ẹ̀ òun náà ó máa sáré sí ẹ̀ pé bóòlù ó ṣe gíní bóòlù ó ṣe kọ̀dí ẹ̀ tí òfin níwà ìjánà ó wá ní wọ̀nyí bá ìlú ní alìláàrí kó tún wá fún mi ní ìwọ àwọn nǹkan tó ṣe wé gíní àwọn nǹkan tí ó gbé mi jìnà iná tí òun jẹ́ wọná tó bá jọ gbé dàgbé àmà ètò wà lábí fún alábìnrin lákọ́lùsà àìsà kí ló fà á tó fi jẹ́ gbèrè tó wù púpọ̀ òun náà ni pé kò sí ìdẹ̀ra kan kò sí oore kan tọ́lọ̀ ọba àlejò ọlá ṣe fún yàn tó tó àlìjánà gbogbo tọ́lọ̀ ọba àlejò ọlá bá fún yàn láyé tálìjánà bá ti yọ kó mẹ́ẹ̀ ká fẹ́ nǹkan òwúlò yìí bákan náà kò sí ìyà tọ́nà ọba àlejò ló fi jẹyàn àbí ìnira kan tí ó kàyàn àbí nǹkan kan tí ó tẹ́yàn lọ́rùn tí yóò rí láyé tó wá burú tó iná tó bá jọ gbẹ̀dẹ̀ ìyàmà gbogbo àgbẹ̀yàn bá jẹ láyé tọ́nà ọba àlejò alábá ti yọ iná pò ni ìyàtọ̀ ìyà níwọ̀n bá ní tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ni òun jẹ́ àkẹ́kẹ́ nígbà tó ń fi wà láyé anábì sallallahu alaihi tó tó nínú ẹ́ alábìsọ̀láwà lọ́sọ́lá ní wà iná wuyẹ sí irun aláàmà yẹ sára wùláwù káàrà àrẹ alábì ní ọ̀rọ̀ tó bèèrè yìí yẹ sí irun bó ṣe tóbi tó hun àmọ́ nǹkan tó rọrùn ni ní rọrùn ọ̀rọ̀ àrìjánà lágbára kò rọrùn láti wọ lóòtọ́ nító tóbi ni àmẹ́ntọ́lọ̀ ọba àríkì ọlá bá ti wá ṣe ní rọrùn fún ìfẹ́rù ẹgbẹ́ yóò wà àrìjánà irú eléyìí yóò rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ láti láti wà ìjánà so ẹni tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá ṣe dáadáa ní ọ̀rùn fún tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá kádà dáadáa mọ́ iṣẹ́ ẹ̀rí náà lọ́lọ́ ọba àríkẹ́ ọlọ́mọ sí ní ọ̀rùn fún kọ́nà bí yẹn máa ń kọ́ lágbúrú kò ní máa ṣe bí yẹn máa ń kọ́ níwà tí ó dá kò ní rí pé nítorí pé kíni nítorí pé tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ṣe ní ọ̀rùn fún òun náà ní dáadáa bákan náà nídàkejì ẹni tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá bá ṣe aburú ní ọ̀rùn fún

òun náà ní kó máa jọ́sìn fún ọlọ́ọ̀bà àríjọlá máa wà máa jọ́sìn fún oníká wà láàájú sí kú bí iṣẹ́ ìhàn ó sì ní pàǹkà ní ìpapọ̀pọ̀lọ́ọ̀bà àríjọlá mélòó mélòó èèyàn tí ń lóhun jọ́sìn fọ́lọ́ọ̀bà àríjọlá tí fi ń pàǹkà ní ìpapọ̀pọ̀lọ́ọ̀bà àríjọlá irú eléyìí kò sí inú ọ̀nà tí èèyàn máa gbà tí ó nígbà tó bá ti ń jọ́sìn fún ó jìnà sí gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn bá ń pè lẹ́yìn ọlọ́ọ̀bá àríkọ́lá àwọn nǹkan míì táwọn èèyàn ń pè ẹ̀tọ́ ọlọ́ọ̀bá àríkọ́lá fún àbí kí wọn ó jìnà sí gbogbo ẹ̀ òun náà ló fi tekíní òun náà ló fi kọ́kọ́rọ́ àlìjánà òun náà ló fi ilẹ̀kùn àlìjánà wọ̀ tó bá ti jọ ọ̀gbídàrí kìyàmà alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ilásán gan nǹkan kan tó tóbi ni nǹkan kan tó wúwo ni nǹkan kan tó kẹnu ni nǹkan kan tó ní àlàyé ìfọ́síwẹ́wẹ́ ni nípa pé ọ̀nà wo lágbàtà fi jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkọ́lá kò sọ́nà tó gbà tó fi jọ́sìn fọ́lọ́wọ́ bá àríkọ́lá àbí kó gba ìpàṣẹ ẹni tó mú ẹ̀sìn wá fún wa kó gba ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tánàbí ìgbà tí bí jọ́sì fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ọ̀nà kan tánàbí jọ́sì fọ́lọ́wọ́ nú bẹ́lómi bá mú ọ̀nà míì wá ipò ẹjá tó máa ń ṣe báyìí tó alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń tọrú ọ̀nà náà irú ọ̀nà náà ò ní jásọ́tọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ọlá àwọn onímọ̀ sọ fún wa wọ́n nígbà tí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ti gbé ànábì ṣe ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ti ti gbogbo lẹ̀kùn ọ̀nà tó lè dọ́dọ̀ rẹ̀ ẹ̀ wá fi alaihi wasallam nìkalẹ̀ so ẹni tó wá ti alaihi wasallam ojú ọ̀nà ànábì náà ni yóò gbà dọ́dọ̀ tó wá wá wá fi ojú ọ̀nà tàníbí ilẹ̀ tí wọ́n ń tẹ̀ láwọn ojú ọ̀nà kéréje kéréje àwọn ojú ọ̀nà sí èṣù làkalẹ̀ ìwẹ̀ ẹni bẹ́ẹ̀ kò sí yóò já sí yóò lọ já sínú gbóní yóò lọ já sínú gbẹ́ kò ní já sí àìnú àjẹ́nà ọlọ́run tó bá jẹ́ ọ̀gbẹ́dàgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní alákọ̀ọ́kọ́ òun náà ní káàkiri ká máa jọ́sùn ọlọ́ọ̀bá àríṣọ́lá káàkiri àtẹ́bọ̀ eléyìí kẹnu ẹbọ títẹ́ nǹkan tó náà kẹnu ni ẹbọ pọ̀ káàkiri lé síkì níbi tẹ́yìn ọrọ̀ àti tẹ́yìn ọrọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó ní àwọn èèyàn máa ń ṣẹbọ kọ́dà wọn a máa ṣẹbọ látara ajá ajá tó fi sílé wọn ní ẹlòmíì tó bá jí lóru láàárọ̀ ọjọ́ kejì láàárọ̀ bóyá olè ò bá jà wá mọ́júmá irú eléyìí náà ó ti gbẹ́sọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún kàní nítorí pé kíni ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ló sọ kí ò jẹ́ kó lè ó jà ọ́ àwọn nǹkan yẹn wá pọ̀ lóríṣiríṣi lànàbì sallallahu alaihi wasallam ju ìgbésẹ̀ tẹ́lẹ́gbọ́kọ̀ ẹ lọ ìgbésẹ̀ àwúrèbe àwúrèbe bá rìn lórí àpáta dúdú lóòrù gàjọ́ ẹlákùnbó rẹ̀ ṣe fẹ́ gbọ́ ìgbésẹ̀ rẹ̀ pé ìwọ́n ń gbọ́ ẹ̀sẹ̀ àwúrèbe ànàbì ní bí ẹbọ ṣe ṣe kíni bó ṣe sì máa bí ọlọ́wọ́ bá àríkọlá ó gbé òun jìnà sí ẹbọ ó gbé òun jìnà sí ìgbé ẹ̀sọ́ ọlọ́wọ́ bá àríkọlá fún nǹkan míì ìmá lọ lè béèrè nǹkan ẹ̀yẹn lọ́dọ̀ àwọn nǹkan lọ́dọ̀ àwọn ayé ìmá lọ lè tọrọ nǹkan lọ́dọ̀ àwọn àlùjànnú ìmá lọ lè wá ìsọ́ pẹ̀lú àwọn kẹrí tìrìtì táwọn èèyàn ti káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí ìmá tọrọ oore ìmá tọrọ owó ìmá sọ pé ó fẹ́ sógun owó ìmá sọ pé òun wá sí gbogbo àwọn nǹkan báyìí ìgbé ẹ̀tọ́ lọ́wọ́ bá àríkíọlá pẹ́dámì ni tó jẹ́ pé inú àwọn nǹkan tí ó kọ̀ díyàn tí ó fi jẹ́kẹ́ wà jẹ́nà ni tó bá jọ ọ̀gbẹ̀dà ìyámà anábi wá sílé anábi ní wọ̀túkí musalá òun náà ẹlẹ́ẹ̀kejì ní kó ṣe kíni kò máa kírun inú àwọn ọ̀sẹ́ tí ó mú ọwọ́ àlùjánnà òun náà ní kó máa ṣe rẹ kó máa kí déédéé kó máa kí lásìkò kó sì máa kí níbàámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam bánàbí ti mú wa fún wa sáàbà kírun wa náà a ní kí bá tẹ́rí wà ní ìbò lànàbí ti máa kírun lágbà tó bá ti wọ̀rún tí ó fi jáde lérí irun inú àwọn tí ó máa ṣe kíni tí ó máa túnmà pé òun ni ojú ọ̀nà tí ó fi jẹ́nà ni wà ti zaka alábi ní kó ti máa yọ zaka tó zaka bá ti wọ dúkìá rẹ tú láti ní fún ọkọ̀ yọ ọlọ́ọba àríkẹ́ ọlá ló fún ọlọ́wọ́ ọlọ́ọba àríkẹ́ ọlá ló ní dúkìá ó wá fi sọ́dọ̀ tí ó fi pamọ́ sọ́dọ̀ rẹ gbàbá fi pamọ́

anábi sọmaráìsì gbogbo àwọn nǹkan wọ̀nyí anábi wá sọmaráìsì ẹkùn nígbàtá anábi sọmaráìsì ẹkùn tán anábi wá sọ pé ala adúlùkà ala abwabil khair anábi ní jẹ́ tún wá júwe àwọn ojú ọ̀nà orí mi fún ọ àwọn ojú ọ̀nà orí yàní tó tún máa fi ṣe kíní

gàgá ló jẹ́ fún yàn láyé kò ní jẹ́ kéèyàn máa jẹ́ kí ní iṣẹ́ ọmọ débi ìbàjẹ́ kò ní jẹ́ kéèyàn máa kó sí ìdíwò jẹ́ kéèyàn ó débẹ̀ kò ní jẹ́ kéèyàn máa rẹ̀ jú yàn lẹ̀ yóò jẹ́ kéèyàn máa sọ abẹ́ rẹ̀ yóò jẹ́ kéèyàn máa sọ ẹnu rẹ̀ yóò jẹ́ kéèyàn máa ni tó bá ti jẹ́ ọ̀gbẹ́jà lè yá máa yóò ń dàtún àrìn náà gàgá yóò tún jẹ́ tó déwò kọfí a anábíwá ní sàárà àti tẹ́ kẹyọ máa ṣe sàárà fáláì ní kẹyọ máa ṣe sàárà fẹ́ni tó ní bùkátà kéèyàn máa ṣe sàárá àfẹ́ tó wà náà ṣòro anábì ní bá ẹ̀ṣẹ̀ rí sàárá ń tó tí wọ́n kàtí á anábì ní a máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ sàárá àtẹ́yẹn bá ń ṣe anábì ní a máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kàmá yóò sí olùmá ònà gẹ́gẹ́ bí omi ṣe máa paná òun náà ni sàárá àtẹ́yẹn bá ń ṣe òun náà yóò máa ṣe kíni òun náà yóò máa òun náà ni sàárà tí ẹ bá ṣe tí ò sí kárí mi bẹ́ẹ̀ òun náà ni sàárà tí ẹ bá ṣe tí ẹ ṣe pé àwọn kan ni wọ́n ṣe kíni wọ́n ṣe kòmì kan ni wọ́n dictate sàárà fún ọ gbogbo àwọn sàárà èrí sí ìdáwọn èèyàn ṣe lónìí wọn ò ti sàárà ni ó ṣe mọ ìyàn ní sàárà òun ni ó máa sọ fún ọ pé wá epo pupa àtàṣọ pupa àbí adìẹ pupa kó wá lọlẹ̀ ìgbé bẹ́ẹ̀ nìkan eléyìí wọ́n ṣe sàárà tọ́lọ́ ọba àríṣọ́lá tí wa rẹ sàárà tó ṣe òun ọkà rẹ̀ kèése pé nìkan ni ó ma dá oní tààrà wọ́n ó dá ẹlòmí tààrà wọ́n ni kó ma wá obìnrin afọ́jú káàkiri tó bá rí ẹni tí ó ní bùkátà sí tó bá pàdé ẹ̀ tí ò bá fi lè róbìnrin afọ́jú kò ní ti tààrà ohun àbíkó ṣe kíni àbíkó dá padà sílé àwọn tààrà èríṣiríṣi tánìkó lọ rẹ̀ wẹ́ran dúdú òun náà láàfi ṣe sàárà tánìkó lọ rẹ̀ wágbò funfun òun náà láàfi ṣe sàárà gbogbo àwọn sàárà tó bá jẹ́ pàwọn àpá pẹ̀lú sàárà dúkìá

anábi sallallahu alaihi wasallam anábi ní anábi ní yakunu almar'u tahta zilli sadaqatihi yawm alqiyama anábi tó bá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alqiyama anábi ní èyí ó wà lábẹ́ bòbí sàárà rẹ̀ tó bá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alqiyama sàárà tó bá ṣe ọlọ́ọ̀bá àlékí ọlọ́wà ṣe kíni yóò sọ ọ́ dìbò gígún ọ nígbàtí oòrùn bá ń pa àwọn èèyàn nígbàtí oòrùn bá mú àwọn èèyàn ìwò wà lábẹ́ kíni ó wà lábẹ́ bògí anábì tó júwe fún wa pé àwọn tí wọ́n wà nínú bògí tó bá ti jọ ọ̀gbẹ́dẹ̀ alkiyama àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n ṣe sàárà wọ́n wà fi sàárà yẹn pamọ́ débi pé ọwọ́ òsì wọn kò sì ní mọ tọ́wọ́ ọ̀tún wọn fi sàárà ibi sàárà ni wọ́n fi pamọ́ dé so anábì ni irú àwọn bẹ́ẹ̀ wọ́n wà lábẹ́ kíni ó wà lábẹ́ bògí tẹ́rù wọ́n dáwọn anábì wá ń sọ ni wọ́n tó jẹ́ pé àbá aláwo kan ló dá ní sàárà wọ́n tó yẹ pé àbó oníjàlá bí kan lómi ọlọ́wà kìí kan wọ́n tún wá káyé rẹ̀ fún ọ kọ́dà wọ́n jọ fún ààrẹ o lè mọ́ ní kápá nǹkan yẹn ẹlùmí ó ti dàgbọ́n ara rẹ̀ wọ́n ní kọlá ẹnikọ́ òfin sàárà àti kí nǹkan bá pé ṣùgbọ́dọ̀ àwọn nǹkan wọ̀nyí èyí ń ṣe sàárà àti kí ni ilẹ̀ àwọn wọ́n náà tó ní kankan tó المؤمنين من كل ذنب الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم ما من خير يعلمه إلا دل أمته عليه ومن ذلك ما نبينه من حديث معاذ بن جبل رضي الله عنه حيث سأل النبي صلى الله عليه وسلم عن العمل الذي يدخله الجنة ويباعده عن النار عباد الله من هذا الحديث بين النبي صلى الله عليه وسلم أركان الإسلام آه، وهي آه، وهي التي يعني بمثابة آه، الأمور أو الأعمال التي تدخل العبد الجنة وكذلك زاد النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل بيانا حيث دله على أبواب الخير وبعد ذلك قال له النبي صلى الله عليه وسلم ألا أخبرك برأس الأمر وعمود وعموده وذروة سنانه قلت بلى قال معاذ بلى يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنانه الجهاد أرجوكم الله وبارك ولا أترى الكاتب النبي صلى الله عليه وسلم àlékún kí ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá àlékún orí ajẹ́jẹta rẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá kó bá mú bá wọn sàábí ànẹ́bì ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá kó máa jẹ́ kó máa bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá náà fún fẹ́ntọ́ wà lórí ìlànà ẹbà tí sàlàyé fúnra wa ipé kò sí orí kan tánàbí sallallahu alaihi wasallam ọmọ àyàfi kó tọ́ka àwọn àlúmà rẹ̀ sí ipé orí ní bẹ́ẹ̀bí eléyìí kò sí aburú kan tánàbí sallallahu alaihi wasallam ọmọ pàbúrú ní bẹ́ẹ̀bí àbíká nàbí sallallahu alaihi wasallam wa lára kó níbi àwọn aburú yìí inú eléyìí òun náà ni àdínú ma'álùmù jábàlì nígbà tó lọ ní ìbéèrè ìbéèrè lọ́wọ́ nàbí sallallahu alaihi

ẹn eh, anábi pé ní kíni anábi pé ní abwaabul khayr kí ní alákọ̀ọ́kọ́ òun náà ní àwẹ̀ anábi sọ iṣẹ́ tí àwẹ̀ máa ṣe àwẹ̀ ọjọ́ monday àwẹ̀ ọjọ́ yomul khamis àwẹ̀ ayyamul bid ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ kẹẹ̀dógún nínú àwọn oṣù ojú ọ̀run àbí ẹ̀sọ́wọ́mù sí ẹ̀sù yàmù nàbí salam àbí àwẹ̀ ànábì dáwùd kágbà lónìí kásìmí lọ́la kágbà lọ́túnla kásìmí jọ́mẹ́ni irú àwọn àwẹ̀ tó lọ́lá ni tó jẹ́ pé kìí ṣe àwẹ̀ ọ̀ranyàn àmọ́ iṣẹ́ tí ń ṣe ìjẹ́ tó tóbi ní

èèyàn bá ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti máa pẹ̀sẹ̀ rẹ̀ ẹnu tá ànábì sallallahu pè ní ojú ọ̀nà oore ọ̀nà ni ànábì ní wa salatu rajuli fi jawfi al-layl bákan náà nínú àwọn ojú ọ̀nà oore ẹ̀yìn tó jẹ́ pé nínú tọ́lọ̀ ọba àlékẹ́ ló ma fi kọ ni ìrun tẹ́yàn bá ń kí láàrin gbogbo ni kìyàmù lẹ́yìn ká máa ṣe kìyàmù kìyàmù lẹ́yìn ó bẹ̀rẹ̀ láti gbàtà bá ti kí sọ̀látù lè ṣáà ìtàn tí tàbífàjà rí ó fi yọ gbogbo àwọn àsìkò tó wà láàrin yìí àsìkò kìyàmù lẹ́yìn ni àmọ́ ìtó lọ́lá òun náà ni ìdámẹ́ta àgbẹ̀yìn òru òun náà Ànábì sallallahu alaihi wasallam ní ó lọ́lá jù òun náà ni Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlọ́sọ̀kalẹ̀ sí sámà ayé ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlọ́mọ á bèèrè pé talẹ́ tó fẹ́ bèèrè nǹkan lọ́dọ̀ ohun kóhun ó ṣe fún ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́mọ béèrè ìpẹtàlẹ̀ tó fẹ́ wá foríjìn kó ní ẹsẹ̀ kóhun ó sàforíjì fún ẹ̀yẹn gbogbo àwọn àsìkò yìí ó yẹ kí ọmọ gbìyànjú kó máa fi gbogbo òru rẹ̀ sùn ẹ̀yẹn kó máa yànà fílà gbogbo àwọn nǹkan títí yóò wó dòru ẹ̀yẹn tó bá tó bá wo fíìmù ìta fíìmù ń gbá ní oníjó lásùbáà kí nígbà oní ó tó jí onígbà tó bá jago méjì àgbà tó bá kírun àsùbáà tán gbogbo àwọn nǹkan tí ó wúlò àtàwọn nǹkan tí ó ṣàǹfààní kọ́dà nǹkan míì tó wúlò fún ọ gan tó rò pó wúlò fún ọ tó bá ti jẹ́ pé yóò máa kọ bí ọ tí ò ní jẹ́ orí ìṣùn àṣùbà kí tó jẹ́ nǹkan àlámọ̀rí ayé ní pátì kò bà lè máa rí àṣùbà rẹ kí ní jaman nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ní inú àwọn àrùn tí máa wúwo fún wọ̀sọ̀látú al'atama àti ìrun ìṣáì ìrun méjèèjì yìí ní máa fún mùnáfíkì púpọ̀ anábìnrin tán bá mọ orí lára tó wà ń bẹ̀ ni anábìnrin la àtàwòhùmá wà láwòhàbùwà anábìnrin wọ́n wà bí wọ́n ṣe wá tí wọ́n àṣùgbà wọ́n sì wà ní òsìlọ kírun ìsáì wà láwòhàbùwà kọ́lá tí wọ́n bá mara kò lọ ẹ̀wọ̀n kan báwọn bá nàbí ṣe sọ bọ́lá tó so eléyìí ẹni sọ fún wa pé gbogbo àwọn nǹkan tí ó bá ma kọjú wa táàbí ní ṣe gíní táàbí ní ma rí kìyàmù lẹ́ìlì ṣe kọ́dà bó ṣe rákà méjì lèyàn bá ní kápá láti kí wọ́n náà wà nínú ẹni tó ṣe kìyàmù lẹ́ìlì àfáwà Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n ní ẹni tó bá kí rákà méjì lẹ́yìn sọ̀látùl ìṣà ó kéré jù rákà méjì lẹ́yìn sọ̀látùl ìṣà wọ́n ó kọrú ẹni bẹ́ẹ̀ wọ́n ó kọ kúnnú àwọn tán ṣe gíní inú àwọn tí wọ́n dìde lóru inú àwọn tí wọ́n ṣe gíní inú àwọn tí wọ́n ṣe kìyàmù lẹ́yìn tó nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn lànàbí sallallahu alaihi wasallam ànàbí júwe fún wa gẹ́gẹ́ bí lórí ojú ọ̀nà orí anábi wá ka áyà ta nínú suratu sajida anábi ní tatajafa junubuhum anil madaji náà ni àwọn tó jẹ́ pé kíni ẹgbẹ́ wọn yóò máa ṣe kíni yóò ni pé wọ́n máa dìde lóru wọn ò ní máa gbogbo òru wọn sùn wọ́n máa fi súnmọ́ ọlọ́ọ̀bá alékiọlá anábi sallallahu alaihi wasallam anábi tó wá sọ fún Mu'adh ibn Jabal anábi tó tẹ̀síwájú pé ala ukhbiruka bi ra'sil amr ó ní ilẹ̀ Mu'adh ibn

wá sọ fún pé rásul amri islam anábì ní àkòrí gbogbo ẹ̀ ẹ̀yìn tó jẹ́ olórí gbogbo alámọ̀rí èyẹ pátápátá òun náà ní kíni òun náà ní al-islam ẹ̀yìn àgbọ̀rọ̀ jẹ́ kí ìsìláàmù wa ó bàjẹ́ àgbọ̀rọ̀ jẹ́ kí nǹkan kan ṣe ìsìláàmù wa àgbọ̀rọ̀ jẹ́ kí nǹkan kan tí ó wà sọ ìsìláàmù wa ní tí ò ní jọ tànàbí sallallahu alaihi wasallam tànàbí ti pé ní rásul amr tàà bá ń sọ̀rọ̀ nípa rásul mal lọ́dọ̀ àwọn oníkíni àwọn ìfisọ́ọ̀dì <clears throat> àwọn ẹkọ́nọ́mì tàà bá ń sọ̀rọ̀ nípa rásul mal ìtumọ̀ ẹ̀ náà ní kápítà ẹ̀yìn ìtumọ̀ àkórí nǹkan kan tó jẹ́ àṣọ́lá ìtọ́ wá jẹ́ òpó ẹ̀yìn tó jẹ́ òpó múlé tó mú nǹkan ẹ̀dú tí ò ní jẹ́ owó òun náà ní kíni òun náà ní àṣọ́lá látara bẹ́ẹ̀ làwọn onímọ̀ ti jẹ́ kó yé wa ipé ìrun ibi ipò tí ìrun wà nínú ẹ̀sìn ipò tó lágbára ní bẹ́yẹn bá fàánú ti kí è kírun ẹlòmí ìbẹ̀ kí è kírun ó lè dínú ó lè dé gbígbà ọdún abẹ́kọ̀ kan yóò kàn pàánú tí ẹ̀ kí yóò pàánú tí kó máa wá kírun má inú àwọn nǹkan tí máa ṣe kíni inú àwọn nǹkan tí máa sọ́yà ti gbègbè rí ni nítorí kíni torí pé ànábì ní ìtó jẹ́ òkó òkó àlámàrí òun náà nírun tó kò bá ti wá wó bó nílé ó ṣe dúó tó kò bá wó níta <clears throat> àmọ́lé lórí bó ló ṣe bẹ́ lálàáfíà ànábì wá ní wọ̀díríwájú sanáà nìyí ìtó wá jẹ́ ìtó gajù mẹ́ ìtó jẹ́ ike ẹ̀yẹn òun náà ní kíni òun náà ni máa jagun sójú ọ̀nà ọlọ́run bá àríjọlá nítorí pé pẹ̀lú jihad òun náà ni kíni bil jihad yá alìl islam pẹ̀lú ìjagun sójú ọ̀nà ọlọ́run bá àríjọlá òun náà ni islam ó ṣe kíni òun náà ni islam ó fi máa gòkè òun náà ni islam ó fi máa ga anabi sallallahu alaihi wasallam anabi tún wá tẹ̀síwájú pẹ̀lú àlàyé fún Mu'adh bin Jabal radiyallahu anhu anabi wá ní ala ukhbiruka bi malaki dhalika kullihi anabi wá ní ó jẹ́ wọ́n fún ọ níro nípa nǹkan tó ṣe in tí ó jẹ́ oníkàpá lórí gbogbo tààtọ̀ yìí ìdí ó jẹ́ kí ìsìláàmù rẹ̀ ó dúó ìdí ó jẹ́ kí ni tí ó jẹ́ kí lẹ́kùn orí tọ́lọ̀ ọba tánàbí sallallahu alaihi wasallam júwe fún wa ìdí ó jẹ́ gbogbo olálàáfíà ìdí ó jẹ́ kí aljanna wíwọ̀ rẹ̀ ìdí ó jẹ́ kó rọrùn tó ní ní sọ̀rọ̀ qultu bala ya rasul ya nabi allah mo ní rẹ̀ anábì fún mi ní ronípa rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì wá kó eléyìí dúó gbá eléyìí mú ẹ̀ẹ́ Mu'adh ibn Jabal ó wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ilé Ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ ìdáàbí ń sọ̀rọ̀

fún ní tí wọ́n máa ń lò fún ní pé àwọ̀ ah, yóò mọ̀ kankan ẹ̀yìn o mọ̀ kankan nípa bí i ṣe gíní o mọ̀ bí i sí sọ fún ọ̀yí bó ṣe lágbára tó Ànábì sallallahu alaihi wasallam wá ní wàhálì yàkúbù náà fi náà ala wudu'ihim aw ala manaqirihim illa min hasa'idi alfinatihim Ànábì ní mo ní ó gbá àwọn ààrẹ mú ó wá ń bèèrè pé àwọn tààfin sọ̀rọ̀ lẹ́tún ní agbámú àwọn tààfin sọ̀rọ̀ tí wọ́n tún mú wa torí ahán tààfin sọ̀rọ̀ ni Ànábì sọ fún àádù pé ìrẹ̀mọ̀ ǹjẹ́ nǹkan kan ń bẹ tí wọ́n torí ẹ̀ máa fojú àwọn èèyàn gbolẹ̀ nínú ọ̀nà tó bá ti jọ ògbèdè kìyàmá tó ju nǹkan tí wọ́n ṣe kíni ọ̀nà tí wọ́n fi ahọ́n wọn dá lọ ànábì ní kò sí nǹkan kan tí ó mú àwọn èèyàn tí ó máa fẹ́ mú wọn gbólẹ̀ nínú ọ̀nà tó bá díjọ́ ògbéjà kìyàmá tí wọ́n fojú wọn gbólẹ̀ nínú ọ̀nà tó bá díjọ́ ògbéjà kìyàmá àyàfi ọ̀rọ̀ tí wọ́n ṣe gíní ni wọ́n fa àwọn ọjà ẹwà ogun àwọn ẹ̀jẹ̀ tí ń bẹ lónìí ẹ̀ṣẹ̀ wo ní ń bẹ tó jẹ́ pé in ti ahán kó nínú ẹ̀ kò kéré ẹ̀ṣẹ̀ wo ní bẹ tàbá ń sọ̀rọ̀ òfófó ẹnu náà ahán náà ni òun náà fi ń sọ òfófó àlèbí ìbá ọ̀rọ̀ ẹ̀yìn ahán ni wọ́n fi ń ṣe àṣẹ́tìmú èébú ahán ni wọ́n fi ń ṣe aláàánú ẹ̀yìn ká máa láánà yàn ká ni wọ́n fi ń ṣe àwọn tí ń da ẹ̀sìn Ọlọ́run ọba àlékí ọlárú àwọn tí ń sọ ìsọkúsọ tí ò sínú ẹ̀sìn àwọn tí wọ́n ń wíwí kúwì tó yẹ pé yẹn bá jìbìrìlù aléìsẹ́lám ó ní ìbìrìlù gọ́ so ẹwọ́rú eléyìn oníṣì kí ló fi sọ ahọ́n rẹ̀ náà ló fi dáná eríṣìíríṣìí táwọn èèyàn sọ káàkiri láwọn sọkúsọ ẹni tí wọ́n sọ nípa ìsìn ọlọ́ọ̀bá àríkíọlá àbí tí wọ́n fi ń ba ìsìn jẹ́ ahọ́n náà ni wọ́n fi ń dáná ẹni tí ó ja okùn ẹbí ahọ́n náà ni ó fi dáná ẹni tí ó ba nǹkan jẹ́ ẹni tí ó dà lúrú ẹni tí ó pèpè sí pé ẹjá jáde níjọba lérí ẹjá da gbogbo ẹ̀rú ahọ́n náà ni máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam sọ fún àárùkùn jabal ní pé lọ lè sọ ahọ́n rẹ̀ tó bá ti ń ṣe gbogbo àwọn nǹkan tá tó ń ṣe gbogbo mú gbogbo àwọn tààrà ó sẹ́kì tókè yìí tó mú dó dáadáa in tó lè tó dá wàhálà alẹ́ fún anábì ní òun àlàhàn rẹ̀ anábì ní kó lọ lè sọ ahán rẹ̀ má fa ahán rẹ̀ sí kíní má fa ahán rẹ̀ sọ̀sọ̀kúsọ anábì sallallahu alaihi wasallam ó sọ nínú hadithu mi anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut anábì ní ẹni tó bá nígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlágbọ́ tó gba ọjọ́ òbídàrí kìíyàmà gbọ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́sàn ọlẹ́sàn ogun tó bá fi tó bá jẹ́ òbídàrí kìíyàmà anábì ní falyaqul khayran anábì ní kó máa sọ dáadáa jáde lẹ́nu lẹ́nu àwòrìyẹ́ smooth àbí kó sì dákẹ́ kó má wùlẹ̀ sọ̀rọ̀ kankan wọ́n èé múyẹ̀ kí ló sọ òun náà ni wọ́n máa múyẹ̀ sí wọ́n èé múyẹ̀ sí jíndẹ nínú ẹ̀míyàn àìmọye tí ó máa gbénú láìdá tó jẹ́ pé èyí máa bẹ̀rẹ̀ ọba àríkọlá kí ṣe ìdánimọ́sẹ̀ gíní kó mọ́ jẹ́ kó jáde látorí ahányàn ọlọ́run ọba àríkọlá òsì ní bí ọ́ àmọ́ tí gbogbo nǹkan bá ti jáde lẹ́nu rẹ̀ ní tí ń bẹ̀lọ́kà rẹ̀ tó fún ní jáde lẹ́nu rẹ̀ ó ti dọ̀rọ̀ sí ọlọ́run ó ti di wàhálà sí ọlọ́run so látara di eléyìí ẹja fura ẹ jẹ́ ká sọ ẹnu wa ká sọ ahọ́n wa ní tí ó bá máa jáde lẹ́nu wa ká gbé ìyẹ̀wò nínú ọkàn wa náà tó fẹ́ jáde yìí tí àǹfààní bẹ́ẹ̀ fún mi ìdí wọ́n jáde lẹ́nu mi tí tọ́lọ́ ọjọ́ ògbìdà kìyàmà tọ́lọ̀ ọba àríkì alábáríkì wọ́n ṣe ìró rẹ̀ tí mo lè rí ìró rẹ̀ tí irú tọ́lá ìbá jáde lẹ́nu mi tí ẹ bá ń ṣe ogun eléyìí yóò máa dí ìtẹ́ yóò máa ṣe kíní ìtẹ́ yóò máa sọ jáde lẹ́rí ahán yóò máa dí ikú látọwázọ ìtẹ́ yàn fọwọ́ kọ látọwázọ ìtẹ́ yàn fi eríkèríkè ara sọ abẹ́lá ọba àríkíọlá kó mọ́sà jẹ́ ká ma òdodo lódodo ọlọ́run ọba àríkíọlá kó já tẹ̀lé abẹ́lá ọba àríkíọlá kó já mọ́ bàjẹ́ ní bàjẹ́ ọlọ́run ọba àríkíọlá kó jẹ́ ká jìnà sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita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 وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم